ẹni tó ṣe oògùn àti kọ́kọ́ yóò ní láyé ló fi oògùn láyé ìwé yóò padà wà ní gírẹ́ẹ̀tì because ọlọ́run ò fẹ́ kéèyàn kanjú ó ṣe kejì lórí rẹ̀ is it right to be saying that to the president of the chief totally wrong totally wrong. ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Gidi News. Yorùbá Gidi TV. ẹ rí gómìnà tó wọlé kókò àwọn ayọ̀ orúkọ wọn ò ní parí pọ̀ tí gómìnà kò lè lo parí tí Yorùbá Nation ó yá o. ibì kan bẹ tó o gbọdọ̀ mọ́ wò hmm, wo àwọn ìròyìn wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà nílẹ̀ yorùbá hmm, ibo ní pọ̀nkan dídúró. àṣùwọ̀n wa gbọ́ tó bá dá òtún rẹ̀ máa sọ fún akókò ní ṣojú rẹ̀ àbí tọ́lọ́ ò bá pè mí lóko àbí tí máa fi méjì fún ìpè nìkan lóko. yorùbá gidi tv. ṣàṣù àbíkẹ́wò ẹjọ́ ní jó ẹnì kò jó ó ti ṣàbíkẹ́ máa bẹ̀rẹ̀ fẹ́ náà sọ fún ìdààmú àdúgbò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 nítorí ìdìbò ọdún 2023 àwọn alágbára àtàwọn olóṣèlú kan ní nàìjíríà tún ti nípinnu tuntun míì fún olóyè sunday adéyẹmọ ìgbòhóṣà wọ́n fẹ́ dí i lọ́wọ́ olóyè dr sunday adéyẹmọ ìgbòhóṣà ti ń pè fún òmìnira yorùbá ló jẹ́ wípé ìpinnu tuntun àti ìgbìmọ̀ tuntun táwọn olóṣèlú nàìjíríà tí wọ́n ń ṣe lábẹ́lẹ̀ ti farahàn síta báyìí nípa ìpadàbọ̀ rẹ̀ sí nàìjíríà láti ìlú àbújá nìsọfúnni kan tí wọ́n fi pamọ́ ti tú síta nípa ìgbésẹ̀ táwọn olóṣèlú ń gbé pàápàá jùlọ àwọn ìjọba nàìjíríà láti má fààyè gba olóyè sunday adéyẹmọ ìgbòho ṣá láti padà wọ orílẹ̀-èdè nàìjíríà ní kíákíá báyìí wọ́n ní bó bá ìwọlé sí nàìjíríà lásìkò yìí nǹkan bàjẹ́ fáwọn. ṣe é rántí pé lọ́sẹ̀ tó kọjá yìí ni olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣà ni ó fi síni létí wípé òun padà bọ̀ kánkán láti wá gba ilẹ̀ bàbá òun kúrò lọ́wọ́ àwọn tí ń yọ lẹ́nu láti jẹ́ kí ògo Yorùbá tàn padà kásìbò. nínú pákáleke fùrọ̀dẹ́n àwọn fúlàní ajínigbé tí wọ́n han yorùbá léèmọ̀ lójoojúmọ́ kálífẹ̀dọ̀ lórí òróòro ó ṣàlàyé lọ́sẹ̀ tó kọjá pé òun padà bọ̀ nílẹ̀ yorùbá láìpẹ́ àmọ́ ṣá o gẹ́gẹ́ bí n tó tóni létí lásìkò yìí gbogbo ìgbésẹ̀ gbogbo ìsapá làwọn olóṣèlú àtàwọn tó wà níjọba ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí kí olóyè Sunday Adéyẹmọ Ìgbòhòṣà má bàa padà wá sí Nàìjíríà títí tí wọn ó fi dìbò 2023 wọ́n nígbàgbọ́ pé bó bá wá yóò ṣe àkóbá fáwọn wọ́n sì gbàgbọ́ pé yóò pàkúta sí gàárì àwọn. nígbà tí ọ̀kan lára àwọn olóṣèlú tí ọ̀rọ̀ jáde lẹ́nu ẹ̀ tó sì bọ́ síta ọ̀hún sọ̀rọ̀ lábẹ́lẹ̀ ó wí pé lọ́dún 2021 pàápàá lóṣù kínní Ìgbòho dalẹ̀ rú púpọ̀ gbogbo ìlú ló mì tìtìtì nígbà tó nàka sáwọn Fúlàní látàrí ìṣekúpani oríṣiríṣi ohun ìjínigbé tó ń wáyé lemọ́lemọ́ nílẹ̀ Yorùbá lásìkò náà ó fi kún un pé bí olóyè Sunday Ìgbòho bá padà wá sí Nàìjíríà lásìkò yìí pípadàbọ̀ rẹ̀ yóò mìlú tìtì àti pé nǹkan pọ̀ lọ́rùn ìjọba tíjọba ń mójútó lọ́wọ́lọ́wọ́ báyìí ju pé kí Sunday Igbòho wá kó tún bu epo sínà ìpè fún òmìnira Yorùbá ìyẹn Yorùbá Nation èyí tí ò ní jẹ́ kíjọba ó fẹ̀dọ̀ lórí òróòro ní bí wọ́n ti múra fún ìdìbò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ó láwọn ò lè fààyè sílẹ̀ kí nǹkan wá bà gbogbo ìpinnu àwọn jẹ́. ó tẹ̀síwájú pé wíwà níhìn-ín tí Ìgbòho bá wà ní Nàìjíríà níbí yóò ṣe àkóbá fẹ́tò ìdìbò ọdún 2023 tí ń bọ̀ lọ́nà bákan náà ó ṣeé ṣe kó tún yọrí sí ìforígbárí láàrin Yorùbá àti apá òkè ọ̀yà lọ́hùn-ún ìyẹn ni pé ìjọba Buhari fúnra rẹ̀ mọ̀ pé olóyè Sunday Adéyẹmọ Igbóhòòṣà kì í ṣẹran rírọ̀ wọ́n láwọn ò tí ì fẹ́ kó kúrò ní Kútọ́nù nítorí ìdìbò tí ń bọ̀ wọ́n ní bí ìdìbò bá wáyé tán ó ṣeé ṣe ó kó wọ̀lú wá ó hmm, káre o akin ọmọ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho-ṣà ó ti nú ọgbà ẹ̀wọ̀n ní Benin Republic dọ́dọ̀ àwọn dókítà ẹ̀ láti bẹ̀ ó di dókítà tí wọ́n fún lámì ẹ̀yẹ ní tààràtà. Ta ẹni àpọ́nlé ẹni iyì ẹni ẹ̀yẹ ẹni tí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọmọ yorùbá ń gbóṣùbà fún ẹni tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ yorùbá ń nawó ẹ̀ sókè gẹ́gẹ́ bí akin nílẹ̀ yorùbá olóyè sunday adéyẹmọ ìgbòhùṣà ẹni tí wọn ò lè rí gbéṣẹ́ ní nǹkan kan à ń wò ó bọ̀ ibi tọ́rọ̀ ó já sí pẹ̀lú ìjọba nàìjíríà. ìfẹ́ wà tọmọdé fẹ́ làgbà lákọlábo nílẹ̀ yìí gbogbo ọmọ Oòduà ẹja ronú ogo tó pẹ́. tọmọdé fẹ́ làgbà lákọlábo nílẹ̀ yìí gbogbo ọmọ Oòduà ẹja ronú ogo tó pẹ́. ẹ wo bí táwa ti ń bọ̀ ẹ wo bí tá a gbé wá ibo wa là wà lọ ẹja ṣàtúnṣe kó tó pẹ́. tọmọdé fẹ́ làgbà lákọlábo nílẹ̀ yìí ṣògùn ọmọ Odùduwà ẹja ronú oko. ẹni tó ṣe oògùn àti kọ́kọ́ yóò ní láyé ló fi ní láyé ìwé ìpàdé wà á lè because ọlọ́run ò fẹ́ kéèyàn kanjú ó ṣe kejì olùyọ is it right to be saying that to a president of the church totally wrong totally wrong. ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Gidi News. Yorùbá Gidi TV. ẹ rí gómìnà tó wọlé kókò àwọn ayọ̀ orúkọ wọn ò ní parí pọ̀ títí gómìnà kò lè lo parí tí yorùbá ní sọ́ọ́ dúdú. ó yá o. ibì kan bẹ tó o gbọ́dọ̀ mọ̀ wò hmm, wo àwọn ìròyìn wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà nílẹ̀ yorùbá hmm, ibo ní pọnkan dé dúró. mo wá gbọ́ tó bá dá òtú rẹ̀ máa sọ fún akókò ní ṣojú rẹ̀ àbí tọ́lọ́wọ́ bá pè mí lókun àbí tí máa fi méjì fún ìpè mí kan Yorùbá Gidi TV. ṣàṣù àbíkẹ́ ń kó ejò ní ń jó ẹnì kò jó rí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 ibẹ̀ lẹ́wà yìí máa subscribe sí subscribe subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi TV.